bá ń bẹ ní sujud ní ìforíkanlẹ̀ ṣé kí a pa ẹsẹ̀ méjèèjì papọ̀ ló fi dáa jùlọ ní àbíkáyà ẹsẹ̀ yẹn ọ̀rọ̀ méjì làwọn àfáà ní lórí ẹ̀ àwọn kan gbà yí pé káyà ẹsẹ̀ tí a fi àwọn ọmọ níkẹ ẹsẹ̀ wa ta fi lélẹ̀ ta wá gbé ẹsẹ̀ wa sókè káyà ká separate ẹsẹ̀ méjèèjì àwọn mí gbà bẹnu àwọn afá ṣùgbọ́n yìí tó tẹ̀wọ̀n nínú ọ̀rọ̀ tí ìyá wa Aisha radiyallahu anha tó sọ òun ni wípé àápa méjèèjì papọ̀ ni torí pé ìyá wa Aisha radiyallahu anha ó sọ ìrun tí anábi kí lóru anábi yẹn náfílà lóru òun sùn so anábi sallallahu ìyàwó Aisha wá ní òǹgbà tó ń nawọ́ ọwọ́ nǹkan àtẹ́lẹsẹ̀ ànábì méjèèjì sallallahu alaihi wasallam nígbàtí ó ń bẹ ní ìforíkanlẹ̀ so bó ní ọwọ́ ṣe fẹ́ kan àtẹ́lẹsẹ̀ méjèèjì definitely méjèèjì ṣe kí ni ó wà papọ̀ ni ká nípa separated ọwọ́ rẹ̀ ò ní ni kò ní lè kan so eléyìí ó jẹ́ nǹkan pọ̀ ní ṣùgbọ́n ẹni tí ó papọ̀ ṣe kò ní ohun pé kò ní ohun bó ṣe jẹ́ The Guidance Facebook page Follow, like, and share.